الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم alhamdulilah thumma salatu wa salam ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim fẹ̀lódùn ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá àlékún àgbéga amọ̀bániṣe fún ilé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí àtàwọn mùsùlùmí míì tí wọ́n ní kí ètò ìkó máa tẹ̀síwájú si abẹ́lọ́n kó máa bá ní ṣàlékún àgbéga fún gbogbo yín kó sì jẹ́ kẹ́ ẹ bá a ní ọjọ́ tí iṣẹ́ máa ń lérè yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim kọ́lọ́n kó gbà níjọsìn lọ́wọ́ gbogbo wa Ramadan wa kọ́lọ́n kó gbà bí a ṣe ń wá òrùlà ìlàtúlẹ̀ kọ́dẹ̀r kọ́lọ́n kó fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdulmalik adigun tí yóò kà fún wa bismillah. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhan nasu ubudu rabbakumul ladhi khalaqakum wal ladhina min qablikum la'allakum الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa rọ̀kíbá hashim bismillah. kọ́lá rasulillah sallallahu alayhi wa sallam látàkùlù bishimali fàyínà ṣàìtọ́nù yàkùlù wàyàṣọ́bù bishimalihi rọ̀wáhù muslim Translation The Prophet of Allah, peace be upon him, said, Do not eat with your left hand, for it is Shaitan that eats and drinks with his left hand. Transmitted by Muslim. Lesson from the Hadith One, Muslims should cultivate the habit of eating and drinking with right hand. Two, Islam forbids eating and drinking with left hand. Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ jọmọ́ tó bá rí bẹ́ẹ̀ a tún fẹ́ wọnú agbọ́nrin míì ní òru òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run agbọ́nrin eléyìí náà ń tó súnmọ́ ni ká mọ̀ lè parí ẹ̀ ṣùgbọ́n a tún gbìyànjú àti ara sọ òun náà ní pété òun náà ni tó ní í ṣe pẹ̀lú a'malun tudkhilul janna a'malun tudkhilul janna àwọn sẹ́ẹ̀rẹ́ àwọn sẹ́ẹ̀ dáadáa àwọn iṣẹ́ tí ọlọ́run máa ń lò ń sábà bíi kéèyàn wọ àlìjánà àáfàá ní kíni tí ń jẹ́ àlìjánà àlìjánà ní ilé ìgbádùn ilé ìkẹ́ ilé oore èyí tọ́já sí pọ́lọ́run ti pèsè rẹ̀ kalẹ̀ fún àwọn ẹrúsìn rẹ̀ tán jẹ́ni re tán ọlọ́run tí wọ́n ṣètò ọlọ́run láyé táwọn náà mọ̀ wá gbádùn ju ìranú ṣúgà lọ tó bá di ẹ̀yìn ìgbà tí wọ́n bá kúrò láyé nínú tí mùsùlùmí tó gbọ́dọ̀ wà nínú àkìídà nínú ìgbàgbọ́ òdodo tí ó sọ wá di mùsùlùmí méjì níbẹ̀ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé mùsùlùmí ó gbà pé lẹ́yìn ìgbà tá a bá kú gbogbo rẹ̀ ọ̀tàn sáyé á tún padà lo ìṣẹ̀mí míì tá a bá ti gbé eléyìí gbọ́ ìyẹn ò lè jẹ́ ká máa ṣiṣẹ́ rere torá a ti gbà pé ńgbà bá kú ò láyé á lọ jábọ̀ ọṣẹ́ tá a bá ṣe fún adẹ́dà tí í ṣe Allah tọ́já sí pé òun ló wa ẹlẹ́kejì nínú tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlìjánná òun ni ká nígbàgbọ́ al-iman bi adhabil qabri wa na'imihi ká gbà pé lẹ́yìn ìgbà tá a bá kú tán ìyà ń bẹ nínú sàárè bí ìkẹ́ náà ṣe ń bẹ nínú sàárè àwa bọ́ sórí àlìjánná àṣẹ àkídà àwọn àáfàá ẹni ọlọ́run àwọn àáfàá alùsùnà wàlìjàmáà òun náà ni pé annalijanata wa nar makhlukotan mawjudatan látẹ̀fúnìyàní abada a gbà pé ọlọ́run dá àlìjánà tó jẹ́ ilé ìgbádùn tó jẹ́ ilé ìkẹ́ fáwọn tó bá ṣe tọ́lọ́run àlìjánà ìsìrè ọ̀nbẹ kò sì ní tán láéláé àwọn tó bá ti wọbẹ̀ wọ́n sorí ire ayérayé kọ́lọ̀ ń jèmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa kọ́lọ̀ ń já sórí ire ayérayé ká wà àwọn tí ó wọ àlìjánná àáfàá ní bákan náà ni iná ọlọ́run dá iná náà fún àwọn ẹlẹ́sẹ̀ fún àwọn tó ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run fún àwọn tó tún mú nǹkan míì mọ́ lọ́run wọ́n ń sin lọ́run wọ́n tó wá mú un tí ò lọ́run mọ́ lọ́run iná òun nílé ìyà ilé àìgbádùn ilé ìfòòró ilé ìpayínke ilé wàhálà ilé tẹ́jọ́ o ti máa sáàyàn jẹ ilé tàkéèké ó sì máa sáàyàn jẹ ilé ooru ilé tí o sí ìgbádùn kankan ń bẹ ọlọ́run kó la èmi àti yín níbi inú ilé yìí allahumma inna nas'aluka aljannata ìwọ ọlọ́run abíọ́ kó o ṣe àlùjánnà níbi táwọ̀ ń ti wà wa na'udhu bika minan nar à ń fi ọ́ wà sọ́kù níbi iná ẹ̀yin ẹrúsìn ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ kí làwọn iṣẹ́ olóore tọ́já sí pé tá a bá ń ṣe é ọmọ ń jẹ́ èèyàn orí ìyọnú ọlọ́run téèyàn ò fi wọ àlìjánná àáfàá ní ká tó máa bá ilé lọ àlìyẹ́dì kùlùlìjánná ta ahadun bi amalihi ìjó ti ẹ̀ rọrùn gan ká ní wípé iṣẹ́ tẹ́nìkan bá ṣe nìkan ni ó jẹ́ ọ wọ àlìjánná àáfàá ní ká lọ gbọ́yé alákọ̀ọ́kọ́ ni pé gbogbo ń tá a rí ká ṣe nínú iṣẹ́ òun nìkan ò tó gbé wa wàlìjánná àfi kí ọlọ́run gbaṣẹ́ òun lọ́wọ́ wa kí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó tún wá bò wá dàrú eléyìí jáde nínú àdífẹ́ ànábì sallallahu alaihi wasallam tó fi ń yé wa pé iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan yín ò lè gbé wà lìjánná àwọn sàábẹ́ ní wàláńtà ya Rasulullah síwọ́ tó jànàbí náà iṣẹ́ rẹ̀ ò lè gbé wà lìjánná ànábì ní bẹ́ẹ̀ ni ilá anyàtàgọ̀mọ́dà níyà Allahu bi rahmati àfikọ́lọ́hún fi ọwọ́ àánú rẹ̀ kọ́ dáṣọ àánú rẹ̀ bòmíín àwọn àáfàá ní ká má tún sì gbọ́ eléyìí làwọn kan tún sì gbọ́ tí wọ́n ń ṣe lọ́hùn tí wọ́n ń yapa àṣẹ ọlọ́hun pé iṣẹ́ èèyàn òkú lè gbé èèyàn wàlùjàn náà tó bá rí bẹ́ẹ̀ kí làwọn ọmọ dára àwọn láàmú sí káwọn ọmọ ṣe ń tọ́lọ̀ wọn fẹ́ atún wá ń sọ fúnrú ẹ̀yin tẹ́ ẹ tún ṣe ẹ̀sìgbọ́yé náà pé àṣẹ ìwà abú náà ò lè gbé ọ wàlùjàn náà bí kò ṣe wípé ń tà ń sọ ni pé iṣẹ́ tá a bá rí a ṣe a gbọ́dọ̀ jọra wa lójú torí kò tíì sí ìwé ẹ̀rí pọ́lọ́n àsáwọn iṣẹ́ yìí yóò wà jẹ́ sábàbàn lìdùkúlì lìjánà òun ni ó jẹ́ sábàbí tá a fi wọ àlìjánà torí lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè tọ́lọ́hún ti máa ń sọ nípa àlìjánà yóò máa níbi máa kún tó ń ta àmọ́lù àṣẹ máa wọ àlùjánà yìí pẹ̀lú àwọn iṣẹ́ tẹ̀yìn náà ti ṣe ni kìí ṣe pé ẹ̀ ṣe nǹkan kan ní ayé a lè fi wé akẹ́kọ̀ọ́ a rí i pé kìí ṣe gbogbo akẹ́kọ̀ọ́ tó bá kàwé òun náà ni máa paasi gbogbo akẹ́kọ̀ọ́ tó kàwé òun náà kò ní máa ní first class ṣùgbọ́n kò sẹ́ni tí ó ní first class àfi kó já sí pé kó kàwé kò sẹ́ni tí ó wà àlìjàn náà àfi kó jẹ́ pé ó ní iṣẹ́ eré tí ó ṣe tọ́lọ̀ ń gbà lọ́wọ́ ẹ̀ tọ́lọ̀ ń wá fi àánú rẹ̀ bò ìyẹn ló fà tó já sí pé gbogbo ẹni tí ó bá níṣẹ́ eré kankan tí wọ́n yẹ ìwé iṣẹ́ rẹ̀ wò tán rí i pé iṣẹ́ nìkan ló wà ń bẹ̀ àánú iṣẹ́ àlìjàn náà là ń ṣe lọ́nà rọ̀mọ́dán yìí tí rọ̀mọ́dán bá tún lọ ká má fi iṣẹ́ àlìjàn náà lẹ̀ àáfàá níṣẹ́ rálìjàn náà tá a wá ń sọ yìí kìí ṣe nǹkan tí a lè comprehend tán torí pé ròyìn àlìjàn náà ó ti lọ pọ̀ jù nínú àyà Quran àti nínú àwọn àdìfẹ́ ànábì sallallahu alaihi wasallam tá a bá lọ wo suratul waqia ìròyìn àlìjàn náà ó kúnnú súrọ́tù lè wá kí àdìgbì wo súrọ́tù Muhammad irú àwọn oríṣiríṣi omi mẹ́rin tá a máa mu nínú àlìjánà ọ̀nbẹ nínú súrà yìí bá wo súrọ́tù Yunus ọ̀rọ̀ àlìjánà ńbẹ́ńbẹ́ súrọ́tù lè Hadid súrọ́tù lè Insan àtàìmọye àwọn súrà eléyìí tọ́já sí wípé ìròyìn àlìjánà ti lọ pọ̀ jù ní ibẹ̀ kí wàá ní kùlá sọ́tù lè alákọ̀ọ́kọ́ ni pé tá a bá ń sọ̀rọ̀ àlìjánà gbogbo ohun tí ń jẹ́ oore pátá tá a mọ̀ sóore ó kún sálìjàn náà àwọn nǹkan tá a tún wá mọ̀ póore ni ó kúnú àlìjàn náà lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí Abu Huraira èyí tí mamu Bukhari àti Muslim tí wọ́n gbà wá ànábì ń sọ fún wa nínú àdìsí kudusi pé qala Allahu azza wa jal ọlọ́run ọba ń sọ wípé àdàtúlẹ̀ ìbáàdì sọ̀lìhìn mo ti prepare mo ti palẹ́sẹ̀ lẹ̀ de àwọn ẹrúsìn mi tán jẹ́ ní eré nínú àlìjánná mọ́lá àìnú rọ́hát wàlà ọdún sẹ́mi àt wàlà ọ̀kọ́tọ̀rọ̀ àlà àkọ́lùbí bàṣà ìtọ́jú òrírí ọ̀nbẹ́nu àlìjánná ìtẹ́tí ọ̀gbọ́rí ọ̀nbẹ́nu àlìjánná ìtí òrùwú yẹtẹ́mi èèyàn ò tiẹ̀ lérò pé áà ṣé pé lẹ́yìn náà tó ń bẹ lálìjánná ànábì sallallahu alaihi wasallam ọlọ́lọ́run ló ń bẹ ní àlìjánná ó ní wákọ̀rọ̀ wú ń ṣe tó ń ọ̀dà tọ́ba wù náà ẹ̀ka bí tọ́lọ́run ti sọ ọ̀rọ̀ yìí nínú alukur'an tọ́lọ́run ọba ní pé fàlà ta'lamu nafsun ma ukhfi alahu min qurrati ayunin jaza'an bima kanu ya'malun asẹ́mi kan ọ̀mọ́ ntọ́lọ́run fi pamọ́ dé nínú àlìjánná nínú àwọn obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ nínú àwọn nǹkan tútù ojú tí máa ń mú inú dùn tí máa ń mú ọkàn balẹ̀ jaza'an bima kanu ya'malun sẹ́ẹ̀tìrì tọ́lọ́run tó sọ yóò máa jẹ́ ẹ̀san fún àwọn iṣẹ́ náà ṣe kẹ́nìkan tí ó fi wọ àlìjánná nu a gbọ́dọ̀ máa ṣe iṣẹ́ rẹ̀ àáfà alálìjánná gbogbo ń tà kàkún oríire ó kúnnú ẹ̀ ẹjẹ́ amú látòrí ká máa jẹun oúnjẹ tó bá wù wá láàmú jẹ ní àlìjánná tá a bá jẹ kan láàárọ̀ tó bá jẹ́ pé yín ìṣẹ́jú kan ló ń jẹ́ tó wù wá jẹ ìmíì ti dé kò sí pa ẹ̀sẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ kaná kò sí pa ẹ̀ à ń fi ọ̀bẹ yára wa lọ́wọ́ kò sí pa àṣẹ̀ṣẹ̀ hàn ewé dúlálùjẹ̀ náà kò sí pa àṣẹ̀ṣẹ̀ ń gúnyán à ń sebẹ̀ òsì lálìjẹ̀ náà à ń kun ẹran òsì ń bẹ̀ mo fẹ́ jẹ nǹkan báyìí ó ti déwájú wa ni tá a bá jẹ kan tá a tún rí mi pé eléyìí mọ̀tọ̀ fẹ́ jọra wọn wàá tú bì yìí mùtàṣà àbíyá a tún rí pé wọ́n fẹ́ jọra ṣùgbọ́n ìtọ́wọ́ rẹ̀ ó ṣe kíni o yóò tún yàtọ̀ àáfàá níta a fẹ́ mú nǹkan gbogbo nǹkan àdídùn tí ò sì rú ẹ̀ láyé ló ń bẹ lálìjàn náà àwọn omi téèyàn ò mú tó gbẹ ò ní gbẹ mọ́ ń bẹ lálìjàn náà ọtí tí ò ní pààyàn tí ò ní máa rùn ṣùgbọ́n tó bá ti mu ti ilé ayé kò ní mu tàlìjàn náà ó nínú àlìjàn náà oyin téèyàn ó mu téèyàn ò ní bì oyin tí èso oyin oníṣúgà oyin tí ò ní fáyìn jẹ̀dí oyin òríjìnà gidi tí ò sì rú ẹ̀ láyé àmú lálìjàn náà bẹ́ẹ̀ láàmú mu mílíìkì lálìjàn náà àáfà àwọn aṣọ tó dáa jù aṣọ hàrírì òun láàmú lò náà gbogbo àwọn tá a máa lò àwọn golden materials kọ́ọ̀pù tá a fi máa mọmi ara góòdù wọn ò ti ṣe gbogbo nǹkan tó dáa téèyàn ọmọ rò ọ̀nbẹ lálùjẹ́ náà kódà nínú tọ́sẹ̀ ìdọ̀tá ọlọ́run òun lọ̀rọ̀ obìnrin àátọ̀ níyàwó lálùjẹ́ náà ọ̀nbẹ nínú àwọn ẹrú ọlọ́run tí ó yẹ pé kò ní níyàwó tó dín ní sẹ́wọ́ntì lálejò náà tí yóò sì máa gbádùn gbogbo wọn tí ó máa satisfy wọn tí ò ní rẹ̀ torí wọn ò ní lóyún débi pé wọn ò bímọ kò sí pé àwọn obìnrin àlìjàn náà wọn èsè nǹkan oṣù obìnrin àlìjàn náà wọn èsè tọ́ obìnrin àlìjàn náà kò sí kẹ̀lẹ̀bẹ̀ obìnrin àlìjàn náà wọn ètọ̀ obìnrin àlìjàn náà wọn èsè ga obìnrin àlìjàn náà wọn máa wà ní tuntun wọn máa fresh wọn máa dán ní gbogbo ìgbà ni bẹ́ẹ̀ lọkùnrin àlìjàn náà náà máa lẹ́wà sí àáfà ìròyìn àlìjàn náà ọmọ kọjá ntí alẹ sọ kọlọ́wọ́n ọba àlekè ọlá kó ṣe wá ní ọmọ àlìjàn náà kọ́mọ̀ ṣe wá ní ọmọ náà àáfà alálìjàn náà tá à ń sọ yìí kò sóoru nínú àlùjàn náà rárá gbogbo nǹkan tá a bá ti fẹ́ ni wàdánìyàtàn alẹ́ ìmdìláàlù à wàdúlì látùkùtùfù àtẹ̀lélà wàyùtọ́fù alẹ́ ìbí àníyàtì mẹ́fìdọ̀ wà àkùwá bí nǹka nọ́tìkọ̀wà rírọ̀ mélòó la fẹ́ sọ nínú ìròyìn àlùjàn náà gbogbo nǹkan tá a bá fẹ́ jẹ́ ní àlùjàn náà báyìí wọ́n ó sún wa ni òjì yóò wà pẹ̀lú wa kò sóoru kankan fún wa nínú àlùjánnà á tún ní àwọn ọmọ kéékèèké tí wọ́n mọ̀ sáàfù wa nínú àlùjánnà gbogbo eléyìí ó jẹ́ díẹ̀ nínú ìròyìn tó wà nínú àlùjánnà kọ́lọ̀ ń kọ́mọ́ṣe léèwọ̀ èmi àti yín àti gbogbo àwa tá a jẹ́ ẹ̀rú sẹ́yìn ọlọ́run lọ́lọ́run ṣe ní pé wàsáàrì wíìlà àmọ̀kìfìrọ̀tì mìíràn bíkún wàjánà tí àrídò àsàmàwá àtùwàlà ọlọ́run ni ẹ sáré tètè lọ síbi àforíjìn ọlọ́run àtàlìjánà kan tọ́já sí wípé ìbú rẹ̀ gangan ọ̀fẹ́ kọjá sánmà àtilẹ̀ ridat lil àwọn olùbẹ̀rù ọlọ́run ni wọ́n wọnú àlùjánà kí wàá làwọn iṣẹ́ tá a máa ṣe tá a fi wọnú àlùjánà òun la ní episode two lórí kíni o àmọ́ lón tó dín kílùlù jánà àwọn inú àlìjánná kọ́lọ̀ ń kó ṣe ní ibi tí àádé sí ilé ẹ̀kọ́ mufilon high school àwọn náà so onígbọ̀wọ́ ètò yìí wọ́n ní ká bá wọn kéde fún gbogbo ẹ̀yin mùsùlùmí ètò ìgbaniwọlé ọ̀n lọ lọ́wọ́ sílé ẹ̀kọ́ yìí ààyè tó sì wà ó wà limited àgbẹ̀ lórí first come first served òun ni kọ́lọ̀ wọn bá àlekè ọlá kó kún wa lọ́wọ́ ẹ lè fẹ́ pè wá ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtún máa pàdé èmi lọ́mọ islam rasheed hashim abu anas asalaamualeykum warahmatullahi wabarakatuh.